إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 أيها المسلمون إن من أنواع الشرك الأكبر الذي ينقض الإخلاص ويضره ويخرج صاحبه من الإسلام هو ادعاء علم الغيب التقديري واعتقاد صدق المدعي له وانتصارت فتنته في المجتمع عباد الله إن هذا العلم مما سخر به ربكم خالقكم سبحانه ولا يشاركه فيه أحد من خلقه لا ملك مقرب ولا نبي مرسل ولا ولي محبب قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون يا أهل الإسلام إن علم الغيب المعطى للأنبياء عليهم الصلاة والسلام هو الوحي المنزل عليهم المجتمع على شرائع الله تعالى التي لأجلها خلق الثقلان قال الله تبارك وتعالى في التنزيل عالم الغيب فلا يظهر على غيبه أحدا إلا من ارتضى للرسول فإنه يسلك من بين يديه ومن خلفه رفدا لقد روى أبو داود عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من أتى جاهلا وفي رواية عرفا فصدقه بما يقول فقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم وفي معنى رواية وإن لم يصدقه فيما يقول لا تقول له صلاة أربعين يوما اتقوا الله عباد الله واعبدوه وحده ليصح إخلاصكم في العبادات وتوبوا إليه توبة نصوحا إنه تواب رحيم أدركم الله سبحانه وتعالى ọba tó sẹ́wà kù sí ọjọ́ ìṣìní àlùbáríkà ọjọ́ ọjọ́ ìjúmọ̀ ọlọ́dúnláàmọ́sẹ̀ ìkà kẹrì kọ̀ọ̀kan wá ìjọ náà wà tí ó dá rẹ̀ fún ọba náà tó wà Muhammad sallallahu alaihi wasallam àti gbogbo ẹni bá ń fi dáadáa tẹ̀ lánàá bí àtàwọn sọ̀hábà rẹ̀. Àyè Mùsùlùmí òdodo nínú ìran àwọn ìwà ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ ńláńlá tó máa ń ìkọlọ́ọ̀bù jẹ́ mọ̀yàn lára gẹ́gẹ́ bí a ti bẹ̀rẹ̀ ẹ̀mí yọ, tá à ń ṣe àlàyé wọn kan tó ń ìkọlọ́ọ̀bù jẹ́ lára Mùsùlùmí. Lára àwọn ẹ̀kọ́ ńláńlá tó yá jìnà sí tó lè bá ìkọlọ́ọ̀bù wa Kódà yóò tún mú tí yóò ní sẹ́wù ní ìsìlámù mẹ́ òun ni máa pàpì mọ́ra ìmọ̀ kọ̀kọ̀ ìpàpì mọ́ra ìmọ̀ kọ́dà àyẹ̀mọ́tọ́lọ̀ ń sárùkù àṣírí ọlọ́run ọba kò sójú ẹni tí ń tó kí ni lámà yín ó padà dì lọ́jọ́ ọ̀la kí ni wa kádà ń pa rẹ̀ kó já sí sí àwọn àjọ̀nú naa lama bẹ̀rẹ̀ ọgbà àti wámọ̀ yẹn ká máa pàtó máa tó tẹ̀lẹ̀ lógún ọdún bíbí kódà tó tẹ̀lẹ̀ náà wa ama boro rẹ ti rí yìí ìtọ́ rẹ ti wọ́ ó sá wa àwa nímọ̀ débẹ̀ ìgbà tó mọ́ra nǹkan yẹn táǹpé nímọ̀ kọ̀kọ̀ ìmọ̀ ìgbà ìfọwọ́sì bákan náà èmi gbàgbọ́ tí ti bá ń pàtó kágbàgbé tó ń sọ bẹ́ẹ̀ náà lóòótọ́ lóòótọ́ ni nǹkan yẹn náà ó bẹ̀rẹ̀ kíláàsì rẹ̀ jẹ́ ẹni bá pera rẹ̀ mùsùlùmí tí ń pàpè mọ́ra ìmọ̀ kọ̀kọ̀ ní tí ó ṣẹlẹ̀ sí lánàá lọ́jọ́ ọ̀la rẹ̀ yéhùn ní tí ó dì bó tó kú ó yéhùn irú ẹni bẹ́ẹ̀ kíláàsì rẹ̀ ti bàjẹ́ ẹni tó mọ̀ fún wa ń gba ń sọ ìjẹ́ aláwọ̀ kẹrin lágbígbá kan ní tó bá ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde lẹ́nu ìwọ tó bá gbàgbọ́ náà ìkìláàsù bàjẹ́ agbọ́dọ̀ jìnà sírú ẹ̀ ẹ ti pé kí ní òkòkò láwùjọ wa wà nínú mẹ́ta hóró mọ̀tàwírọ̀ tó ń pẹ̀lú sálà ẹ ti fi àbúrú àti wàhálà àti kẹ̀kì jáde láwùjọ ó tí ó fẹ́ sí ìgbàgbọ́gbé lámẹ́ ní ìsinmi wọ́n ti sọ fún mi bẹ́ẹ̀ kó lọ́wọ́ wọn jẹ́ ọ̀rọ̀ mi ilá lọ́rọ̀ mi mọ̀ wọ́n àbílé lọ́rọ̀ bá wà nìkan ló ọ̀pọ̀lọpọ̀ nílé mùsùlùmí náà Yorùbá ìgbàgbọ́ wípé ń ṣe mí wọ́n rí ìran sí mi bẹ́ẹ̀ ìgbà tí nǹkan oyún ọmọ yìí ó ní kí wọ́n ń sọ fún náà ọ̀pọ̀lọpọ̀ ló ti nǹkan tí nìyí ń tó gba torí mọ̀ ìmímọ̀ nípa àkọ́kọ́ kò tẹ́ tó ní àfọlọ́mọ̀ báyìí oyún tí ń bẹnu ogun aláboyún kí ni tí ó jẹ tó bá délé ayé ẹlẹ́ni kúkú ní ó jẹ ní àbẹ́lẹ́ni kúkú wọ́n máa bùn ní àbí ó máa bùn ní ìjáwọ̀ yóò ṣe tó ìmọ̀ nípa gbogbo yẹn ọlọ́run bá nìkan lónìí ọmọ ìyá mi yá mi létí kó gbọ́rọ̀ mi lé ẹni tí ń pàtó mọ́ra bó mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sí lámáyé ìwọ tí lè rí pé bàbá tó bá fara ìsú ìsìláàmù tí ń jápa àbí ń bẹ lọ́dọ̀ àwọn ọ̀tọ̀ òun ń jẹ́ pásítọ̀ àbíjáláwo bá bí lè rí pé ìjọ wọn ni kú ìlú ọ̀pọ̀ sí ẹ̀yìn ìjọ ọjọ́ wo lẹ́kùn bẹ́ẹ̀ bá wọn á kú tẹ́sí ìjọ wọn jáde bọ̀ sọ́yìn kí tó tẹ̀ lẹ́yìn ìlú yín

kódà bó ti túmọ́ lápò ń kọ́ òun fẹ́ràn rẹ̀ tó láwọn màláyíkà àwọn áńgẹ́ọ̀ bá ti mọ́ pè wọ́n wọn ò kọ̀kọ́ o èyí bá fi hàn wọ́n nìkan náà ni wọ́n ní kódà àwọn ọlọ́run ọba tí wọ́n tó fi ṣe ọlọ́run ọba kò sí ọlọ́run ọba kan tó ní mọ̀ kọ̀kọ́ kódà bó ti olóníwọ̀n parẹ̀ Allah subhanahu wa ta'ala sọ ilé nípa náà Muhammad jẹ́ sallallahu alaihi wa sallam kó tó ka ànábì ní inú àwọn ànábì ọlọ́run gbọ́n tọ́lọ̀ ọba sọ قل لا شاء الله ìwà ànábì sàlàyé bó ti jẹ́ sàlàyé bó ti mọ́ sàlàyé bó ti èmi ò ní kápá ìkẹta sẹ́yìn ara mi o kí n sọ́ra mi lórí ire mi ní kápá rẹ̀ lọ́wọ́ bá kú fẹ́ ṣẹlẹ̀ sí mi kí n síkò fúnra mi kò ẹ̀rọ ìrìn àná Muhammad ìlànà iṣẹ́ Allah àyàfi tọ́lọ̀ bá fẹ́ fún mi ní ìṣẹ̀lẹ̀ sí mi bọ́lọ̀ bá ṣe tu ọ̀rọ̀ mi ní òṣè rí kìí tí mi ti jẹ́kọ̀rọ̀ mi ó ní rí bọ́lọ̀ bá ṣe tu ọ̀rọ̀ mi àná Muhammad àlẹ́ sọ́lá àti mọ̀sálàm bẹ́ẹ̀ lọ̀rọ̀ mi rí kì í sí mi fúnra mi ti fẹ́ tó bí mo ti fẹ́ náà ní rí wọ̀nà òkun tó àyàlà wọn lò bọ́lẹ̀ fẹ́ ìbáṣẹ́ pé mo ti mú mọ̀ nípa àmọ́ ọkọ̀ ní kí tọ́lọ̀ ń kọjú ọ̀nà àkọọ́lẹ̀ yé mi tọ́lọ̀ ń fi hàn mí lẹ́sẹ̀kìsárù tó mi nà lọ́kọ́ yìí èmi ní ìbá pọ̀ lórí ìlú ayé gbogbo orí ayé yìí èmi ní ìbá bẹ̀rẹ̀ wá fúnra mi fún wọ́n máa mẹ́sẹ́ni ẹ̀kú aburú kẹ̀ ìbájú mọ́kẹ̀ ní àná yìí gbogbo tó jẹ máa burú nínú kọ́dàrú mi ìní àlejò ìbá ti dànù oore nìkan ní ìbájú ohun ṣẹlẹ̀ sí mi ní mọ̀ kọ̀ọ̀kan rẹ̀ ní kò wá nílẹ̀ ìjọba mùsùlùmí ìyàwó àkọ́fẹ́ yìnyín kó bí ọmọ mẹ́fà fún yàn kíyàn fúnra kíyàn fúnra rẹ̀ ti márùn lójú ayé yẹn kíyàn tó kú ìyá tó jẹ́ ìyàwó yẹn tó bí ọmọ ẹkún yẹn náà kó ṣe pé lójú ayé yẹn náà ló ti kú kó wá ti pé ẹyọ kanu márùn yẹn náà kíyàn tó fẹ́ kùsàtà sí ní oṣù ayé rẹ̀ kíyàn tó mọ́ sọ fún wípé súnmọ́ mi ìwọ náà ló rò ní tèmi lẹ́yìn mi àmọ́ ìwọ náà ẹni tí ó jáde láyé nínú tí bá kú ìwọ náà tẹ̀lé bó wá àlẹ́ kápá rẹ̀ ti tẹ̀lẹ̀ sáwà táàmà bí tí tàbí rẹ̀ fẹ́ kọmọ́ àlẹ́gbò إن أنا إلا نذير إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون إن تمجرني مجرد يلوكون في وابجه mojìjọ olùkún yàn ló dùnú ẹni bá fi ṣe rí ọlọ́dún kí n dùnú ẹni wà rí kí n dùnú ẹni tó dúró déédé lórí òótọ́ ẹ̀sìn kí n kún ní ló dùnú pẹ́ ni tó bá kú lórí ẹ̀ èyí mo já òun mi bọ́lá ọba ti sàánú ànábì yìí tó ìjọ tí kú rẹ̀ ó dé kó mọ̀ pé àdúgbò kún ti tó fẹ̀lẹ́mẹ̀ ọkọ̀ ẹ̀lẹ́hìn mọ́t fúnra rẹ̀ ló kó àwọn àjẹnújọ ẹtí ti sẹ́ fún ẹtí ó bá ń wà fún oríṣiríṣi ló fún rẹ̀ mọ́ supervise ti sẹ́ńdé náà débi tọ́lọ̀ bá ń sọ fún àwọn àjẹ̀nú yẹn wípé gbogbo ẹni tíṣẹ̀ mọ́nu bá ní ó sì kankan tó bá yẹ ayé tó pọ̀ lóhùn òde èmi ọlọ́run gbà mú pẹ̀lú ìyà tó yẹ gbogbo níbi tọ́lọ̀ bá lọ sọ ìmọ̀nù ni sọ̀rọ̀ bọ́ àwọn àlè wa ló sẹ̀dẹ̀ tó ti bẹ́ẹ̀ nǹkan ìmọ̀ kọ̀ọ̀kan náà bọ̀ fún àwọn àjẹ̀nú tí ń lò náà lẹ́yìn tẹ́lẹ̀ baraka àwọn àjẹ̀nú kankan ayé ni kìnnìkan ìsàlẹ̀ obìnrin ti gbàgbára ẹ̀ ojú òkú

fàlá yóò zèrò àdá ráìbì yìí àhàdá kò sí kan nínú ẹ̀dá tí mo dá tí mi ọlọ́run kojú rẹ̀ tó kọ̀kọ̀ mi ìlà mẹ́lẹ̀ sábọ̀ mi rọ̀ sùúrù àyàfẹ́ ni tí mi ọlọ́run bá bá yọnu sínú àwọn òjíṣẹ́ ẹ̀rí ní rọ̀ sùúrù ní gbogbo òjíṣẹ́ bá àwọn kan nú àwọn òjíṣẹ́ kò

ìgbà tí ó mọ̀ jẹ́ iṣẹ́ yẹn ọlọ́run àárín àwọn olùsọ́ kan tí ó mọ̀ sọ wọn táwọn òfin ní gbé wọn sáyọ àlà tí wọn fi ní ṣìtọ̀ tọ̀wọ́n bá ní ẹ áyà yìí náà ló ń ṣiṣẹ́ pé àwa kan ń bẹ́ẹ̀ àwọn ẹni ọlọ́run tọ́lọ̀ ní àdìmọ́ mọ́ ó sínú àwọn ànábì ọlọ́run ó sínú àwọn òjíṣẹ́ ọlọ́run ìgbọ̀nà ṣàìtọ́ọ̀nù mọ́ fi gbá náà kọ̀kọ̀ ìmúnú kó òṣìṣẹ́ àmú òun ló pàṣẹ àbòdá òṣìṣẹ́ rahimahullah ta'ala nínú súnmẹ́nu wọn wọ́n gba àdìsí kan jáde látọ̀dọ̀ àbò wọ́n ìrọ̀tà rọ́bì ọmọ ọ̀rìn tó ń sọ́nà àdìsí láti sọ̀lá tó sọ wípé man atẹ̀kẹ̀ hìnà gbogbo ẹni bá lọ́wọ́ bá lágbígba ẹni tí ń dafá ni alágbígba adafá gíláàsì ló ń lò ní àtẹ́lẹwọ́ ọmọ tí ò tí awọ̀ púpọ̀ kan yóò wò tún ló pọ̀ kan a ní àbọ̀rọ̀ ìkiri rẹ̀ táà ó náà kọ́ ìbá ìjẹ́ta ṣùgbà tó ń lò tó kò ń wo ìpẹ̀ lọ́dà mùsùlùmí ìṣẹ́ onífà kan gbogbo wọn bọ́tù gẹ́ni ó kéwú tó láyé tí bá fi ń kílèmù pé inú ìyẹ̀pẹ̀ àbí báyàrò náà lòun ó mú tó wọ́n gé kí nìkan tí wọ́n pè ní ìsáàbì tó wọ́n á mọ̀ pé ìwọ yìí ni tó ṣẹlẹ̀ sí ọ nìyí iṣẹ́ awo ni iṣẹ́ onífáni iṣẹ́ àdáfáni àdọ́bẹ̀ ní bábọ̀ ọ̀rọ̀ rẹ̀ ní bẹ́ẹ̀ fàtàjẹ́kọ̀ òfìmọ̀ ẹ̀yẹ̀ fún gbogbo kótókótó tó kú fún wọn ìwọ náà bá gbàgbọ́ fàpàlẹ̀ jábọ̀rọ̀ bí màá mún ìlà àlà òun mọ̀ kọ̀kọ̀ bó wá lẹ́ni tí ń kílẹ̀ mú rẹ̀ kó mọ̀ àmì ìjọ múra ní ìwà kékeré nǹkan yẹn bá ìkíláàsì wọn méjèèjì jẹ ni o bá tún wá lọ sọ́dọ̀ wọn tí wọ́n ní báyìí ní ni o gbà nígbà lọ sọ́lọ́ ní ẹ̀ nínàkà tó ó ti náà ní nǹkan bá kíkọ́ bọ̀ alábì ní ìwọ̀n odidi ogójì ọjọ́ òun nígbà fún ọdún bá jì odidi ogójì ọjọ́ tó ti sọ̀rọ̀ mọ́kì ó bá gbọ́ ẹni kó lásìkò rẹ̀ láre olóòlọ́ ń wá lẹ́nu wò ìjẹ̀fẹ́ mọ̀ bí yàrá náà ṣe mọ́ sẹ́nu sọ fún mọ́ sẹ́wò kò fẹ́ dọ́dọ̀ rẹ̀ wò lẹ́yìn gbàgbọ́ 40 days irun ní bó ọlọ́run nígbà ó sì gbọ́dọ̀ mọ́jù

gbogbo tó bá mọ̀ ṣẹlẹ̀ sí wa fallahu wal basir fallahu wal basir olùkọlù rírà ẹ̀yà gbà tó bẹ́ẹ̀ ẹ̀ sáré sí bí a ẹ̀sí ilẹ̀ bẹ́ẹ̀ bọ́nà ti fẹ́ orí ìyẹn ẹ̀ borí kí ní kan tọ̀ bí ọmọkùnrin ò tó oòrùn sọ́lọ́ mọ́jà wọn kó bọ́ ìkìláàsì ọjọ́ tó ti ọlọ́run ní ìkìláàsì bá ti wà ìbádáwò ní àdáfíà gbogbo bí táà kù sí ọlọ́mọdé àkúrẹ́sẹ̀ wáyé wá ẹjá sọ́ra fún yìí kó ìta àwọn ẹ̀ṣẹ̀ wa kọ́lọ̀ sí foríjì wa حمدا لله القائل في محكم تنزيله إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم ثم صلاة وسلاما على أفضل الناس عبادة وأعظمهم تقوى القائل في الحديث المخرج في الصحيحين إن الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض السنة اثنا عشر شهرا منها أربعة حرم ثلاث تواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين شمال وشعبان عباد الله لقد أحدث البعض بتخصيص رجب دون غيره من هذه الأشهر من هذه الأشهر الحرم بعبادات ما أنزل الله بها من سلطان ولا شرعا لها رسوله صلى الله عليه وسلم من برهان ولا تعبد به أحد من سلف الأمة في هذا العرفان ومن جملة هذه العبادات صلاة الغالب ذكر الإسراء والمعراج والذبح والاعتكاف والعمرة والصيام وذلك وذلك الأجهر في المجتمع اليرباوي وقد ورد بالتخصيص بالصيام فيه لفضله وعظمته أجرا وثوابا أحاديث كلها إما ضعيفة لا يعمل بها وإما موضوعة لا يقال التمسك بها وسنذكر بعض منها في جمع هذه الأيام إن شاء الله adọ́gbẹ́ fún ọlọ́run bá subhanahu wa ta'ala ọba tí ó fi yé wa nínú ìjó òfin ẹ̀ ó ní dájúdájú ohun kan tí ń jókù níwájú ọlọ́run bá níjọ́ tó náà ti dá ìpín jẹ́ sánmà méjìlá náà ni ka oṣù kò ní méjìlá lọ mẹ́rin kan bẹ nínú àwọn oṣù yìí lè tẹ́lọ́ tó fún wọn ní ọlá lórí àwọn tó kù eléyìí ni ẹ̀sìn tó pé ẹ̀sìn mọ́sàbò ní ti ra yín náà mùsùlùmí rẹ̀ yìí ìjọ ọlọ́run àti ọlá ọlọ́run kó mọ ẹgbẹ́ tó fi lọ́lá jùlọ níjọsìn ẹ tó fi tóbi jùlọ níbẹ̀rẹ̀ ọlọ́run ẹni tí ó sọ fún wa nínú hadith bukola ti muslim ó ní iṣẹ́ ẹni tí ń jẹ́ gbàgbà ń lò yìí ó ti yí kó gẹ́gẹ́ bó ṣe rí níjọ́ àkọ́kọ́ ọba kò gbé mọ́ mẹ́tàlá kò sì dín méjìlá mẹ́rin kan bẹ́ẹ̀nú ẹ̀ ó tún tẹ̀léra wọn àti mẹ́ta kan bẹ́ẹ̀nú mẹ́rẹ̀ẹ̀rin ó tún tẹ̀léra wọn zòzò kéjìdá oṣù kọkànlá oṣù ojú ọ̀run zòzò hajjati oṣù kéjìlá oṣù ojú ọ̀run muharram oṣù àkọ́kọ́ oṣù ojú ọ̀run ó tẹ̀léra wọn ni bákan náà rọ́jọ́ èyí ti ń bẹ láàrin jùmọ́dà láàárọ̀ àti ṣàbẹ́ẹ̀ jùmọ́ mùsùlùmí ìkékejì ló túbà wáyé ó ń tọ́ka sí oṣù ní ìta mú bóyá ọ̀la ajé oṣù ajé ọjọ́ tó parí ní oṣù yìí ní ẹjù múdàdà àkẹ́rọ̀ bóyá irọ́ ọ̀tún náà bọ́jọ́ mẹ́rin ààbọ̀ sí oṣù lọ́jà èyí tó gbajúmọ̀ sí oṣù arúgbó nílẹ̀ Yorùbá ó fi yí gbajúmọ̀ púpọ̀ lórí ọ̀gbọ́n tó gbajúmọ̀ ìgbajúmọ̀ tó gbajúmọ̀ bẹ́ẹ̀ ni wípé àwọn èèyàn gbà pé àwọn ìbàdá kan bẹ nínú èyí a máa ń ṣe tó rẹ̀ rọ́jàbù tòlùmírìdà tòlùmájà muharram mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n jọ ní ọláwájú ọlọ́ọ̀bá jẹ́lẹ̀ wàhálà rọ́jàbù dá ọlá kan ní lọ́tọ̀ dèbìtàbù sọ pé ìkírun wa nù rọ́jàbù ọlá tí ń bẹ fún ojú ìkírun wa náà mẹ́rin lọ ṣùgbọ́n nínú tó tẹ̀yẹ̀ lé mọ̀ ní wípé ní ìrọ̀rọ̀ ẹ̀sìn ń ka èyí mọ̀ ní pé dídí àbídíà àbídíà àwọn àdáadáalẹ̀ ṣàìtọ́n èyí ṣàìtọ́n tí ó fi ń ba ẹ̀sìn èèyàn jẹ́ eléyìí ní ti ń bẹ láyé kánrin

àti ìṣe ìrìn àjò rẹ̀ láti ìgboro mọ́kà lọ sí filastin lásìkò yẹn wọ́n nínú oṣù rọ́jàbù ni kódà àrí nínú àwọn kìmí wọn tí wọ́n ní twenty seventh of rọ́jàbù ni tẹ̀bádé rẹ̀ lárúbáwá ẹni tí wọ́n mọ̀ ń celebrate ẹ̀ bí wọ́n ti ń celebrate ìbídí àmọ́lídìí àná Muhammad sallallahu wa wasallam wọ́n ní rọ́jàbù yìí inú oṣù yẹn ló wáyé tó bá rí bẹ́ẹ̀ àwọn ò máa ṣe àwọn ìbàdá àti kanú rọ́jàbù yìí ìpẹran fọ́lọ̀ tí èèyàn bá tún panú ẹ̀ náà ó tún ní ọláwájú ọlọ́run gbígbé èèyàn pẹ̀rẹ̀ láwọn ọjọ́ míì lọ pàápàá jùlọ ìṣe cars àti múrọ́ ṣíṣe àwọn àjọ kọ̀ọ̀kan wà tó ti lẹ̀ mara oṣù yìí lára wípé èyí káwù tí èèyàn bá ṣe nù rọ́jà àbí múrọ́ tí èèyàn bá ṣe nù rọ́jà ọlọ́run bá ta àlùbáríkà àti ládàá rẹ̀ sí pọ̀ jù náà oṣù tó kù lọ èyí tó wá fẹ́ẹ̀ kan àwájú ládùúgbò táwa wà nílẹ̀ Yorùbá àfihà oní ìgbàwẹ̀ nù oṣù yẹn ẹ́ẹ̀dì gbogbo àwọn bàbá wa níjọ́ kìíní àná dèmí gan wọn ó gbé rọ́jàbù yìí láti ibi irú ọ̀túnla ta ló súnmọ́ tí wọ́n fẹ́ẹ́ dòsùn rọ́jàbù lálẹ́ ọ̀la wọ́n máa gbàwẹ̀ yìí títí tí rọ́jàbù yẹn parí ọlọ́ọ̀bọ̀ òun wa ń ṣe rẹ̀ a máa mú àwọn ọ̀rọ̀ ilẹ̀ ẹ̀kọ́ kan ní ìké útúbà kejì láti máa sọ gbogbo àwọn àhàdìsì tí wọ́n gbé wá fún àwọn fún ìbádà yìí kò sí ètò fẹsẹ̀ nílẹ̀ tó bá làákàyè mu tálẹ̀ fi ṣẹ̀sìn gbogbo ẹ̀ pátá ìsìlámù takùn gbogbo àdìsì yẹn kò lẹ́sẹ̀ nílẹ̀ lẹ́yìn pé bóyá ìbádà tí èèyàn bá ti ń ṣe kí tode tó dé èèyàn ń gbàwẹ̀ mondays ó ń gbàwẹ̀ thursdays ó láwọn pẹ́ burúkú máa ń ṣe tẹ́lẹ̀ ó ma ń ṣe tìláwọ́tò Qur'an ó bá jẹ́ rọ́jàbù náà ni ó ṣe àmọ́ká wá ń ṣe iṣẹ́ ìbádà kan lọ́tọ̀ káàdì sàdáyẹn rí lọ́tọ̀ kò lé tó wá fún àwọn bàbá láfi ń kélé ní iná kí èèyàn mọ́sà ti dànù iṣẹ́ bẹ́yàn ṣe bídí àrùn ìsìlámù àṣẹ dànù ní kódà aláàdọ́rùn àdúgbò kan tó ń bẹ náà nílẹ̀ Yorùbá mi dá kókó ọ̀lú aláàdọ́rùn ni wọ́n kókó àdúgbò yẹn torí pé yìí tó gbajúmọ̀ báyìí ni wípé táwọn bàbá wa yìí bá ti dé ẹ̀wẹ̀ ní gba oṣù méjì wọn gba wa ní ah àdúpẹ́ oṣù mẹ́ta sẹ́yìn láti jẹun lọ́sàn kẹ́yìn mọ́ ọlọ́wọ́ rán wa ń tẹ́ rẹ̀ èyí tàbí bí gan mú wá gan àti ìfiṣe tán bèdè tí ká tún wá mú èyí tí yéésù tún wá fi kó bá wa nú ẹ̀sìn ní ìbáradà ẹjá gbìyànjú ká jìnà sí gbogbo tí bá ń jẹ́ bíbí à nínú ẹ̀sìn à ń jìnà sí ni ọmọ ìyá mi nù sílẹ̀